Whatever you say, ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ ìyìn ọlá ìbà fún ọlọ́run ọba àìkú àìṣá àìdìbàjẹ́ ọlọ́run àrí ìró àlá ọba tó ń gbé ní ìpẹ̀kun ọ̀run ọlọ́run tó wà tó ń bẹ tí yóò sì máa wà títí láéláé ọlọ́run tó lè pa tó lè sọ di ààyè ọlọ́run abraham ọlọ́run Isaac ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèlú afẹ̀mí ogun ọ̀run yín ká tó fún wa ní oore-ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́rú ọjọ́ kọkànléníogún oṣù kejìlá ọdún 2022 àkórí ọ̀rọ̀ ìyànjú àti òwúrọ̀ yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ òjò apá kejì ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ apá kejì àti bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ lámú láti inú ìwé àwọn ọba ìkíní orí kejì ó dín ní ogún ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkẹrin ó dín ní ogún ìwé àwọn ọba ìkíní orí kejì dín ní ogún ẹsẹ̀ ìkíní sí ìkẹrin ó dín ní ogún ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀ ọ̀rọ̀ olúwa á sì tọ̀ èlíjà wá lọ́dún kẹta wípé lọ́ọ́ fi ara han áhábù èmi ó sì rọ òjò sórí ilẹ̀ èlíjà sì lọ́ọ́ fi ara han áhábù ìyà ńlá sì mú ní Samaria. Áhábù sì pe Ọbaadéà tí í ṣe olórí ilé rẹ̀. Ǹjẹ́ Ọbaadéà bẹ̀rù Ọlọ́run gidigidi. Ó sì ṣe nígbà tí Jésébẹ́lì ké àwọn wòlíì Olúwa kúrò ní Ọbaadéà mú ọgọ́rùn-ún wòlíì ó sì fi wọ́n pamọ́ ní àràádọ́ta ní òkúta ó sì fi àkàrà pẹ̀lú omi ń bọ́ wọn. Áhábù sì fún Ọbaadéà pé rin ilẹ̀ lọ sí orísun omi gbogbo àti sí odò gbogbo bóyá àwa lè rí koríko láti gba àwọn ẹṣin àti àwọn ìbákalà kí a má bàa ṣòfò àwọn ẹranko pátápátá. Wọ́n sì pín ilẹ̀ náà láàrin ara wọn láti là á já. Áábù gba ọ̀nà kan lọ fún ara rẹ̀, Obadiah sì gba ọ̀nà mìíràn lọ fún ara rẹ̀. Nígbà tí Obadiah sì wà lé ọ̀nà, kíyèsi Elijah pàdé rẹ̀. Nígbà tí ó mọ̀ ó sì dojú rẹ̀ bolẹ̀, ó sì wí pé, “Ṣé ìwọ olúwa mi Elijah nìyí?” sì dá lóhùn wí pé, “Èmi ni. Lọ sọ fún olúwa rẹ pé, ‘Wò ó, ń bẹ níhìn-ín.’ ” Òun sì wí pé, “Ẹ̀ṣẹ̀ kín ni mo ha dá tí ìwọ fẹ́ fi ìránṣẹ́ rẹ lé Ahabu lọ́wọ́ láti pa mí? Bí Olúwa Ọlọ́run rẹ ti wà, kò sí orílẹ̀-èdè tàbí ìjọba kan níbi tí olúwa mi kò ránṣẹ́ dé láti wọ̀ ọ́.” Nígbà tí wọ́n bá sì wí pé, “Kò sí,” òun á mú kí ìjọba tàbí orílẹ̀-èdè náà búra wí àwọn kò rí ọ. Nísinsinyìí ìwọ sì wí “Lọ sọ fún olúwa rẹ pé, ‘Wò, Elijah ń bẹ níhìn yóò sì ṣe bí èmi ó ti lọ kúrò ní ọ̀dọ̀ rẹ, ẹ̀mí Olúwa yóò sì gbé ọ lọ sí ibi tí èmi kò mọ̀.’ ” nígbà tí mo bá sì dé tí mo wí fún Áhábù tí kò bá sì rí òun ó pa mí ṣùgbọ́n èmi ìránṣẹ́ rẹ bẹ̀rù olúwa láti ìgbà èwe mi wá a kò wá sọ fún olúwa mi ohun tí mo ṣe nígbà tí jésébẹ́lì pa àwọn wòlíì olúwa tí mo sì pa ọgọ́rùn-ún ènìyàn mọ́ nínú àwọn wòlíì olúwa ní àràádọ́ta nínú òkúta tí mo sì fi àkàrà pẹ̀lú omi bọ́ wọn nísìnyí ìwọ sì wí pé lọ sọ fún olúwa rẹ pé wò elijah ń bẹ níhìn òun wá sì pa mí eléyìí á sì wí pé bí olúwa àwọn ọmọ ogun ti wà níwájú ẹni tí èmi dúró nítòótọ́ èmi ó fi ara mi hàn fún un lónìí yìí bẹ́ẹ̀ ni ọbadíà lọ láti pàdé ahabu ó sì sọ fún un ahabu sì lọ láti pàdé elijah ó sì ṣe bí ahabu ti rí elijah ahabu sì wí fún pé ìwọ lé ẹni tí ń yọ israẹli lé ẹnu òun sì dáhùn pé èmi kò yọ israẹli lé ẹnu bí kò ṣe ìwọ àti ilé bàbá rẹ nínú èyí tí ẹ̀yin ti kọ òfin olúwa sílẹ̀ tí ìwọ sì ń tọ báálímù lẹ́yìn torí náà ránṣẹ́ nísìn kí o sì kó gbogbo israẹli jọ sọ́dọ̀ mi ní òkè kámẹ́lì àti àwọn wòlíì báálì ọ̀tàlénírínwó àti àwọn wòlíì ère òrìṣà irínwó tí ń jẹ ní tábìlì jésébẹ́lì kí olúwa kí o bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa olùfẹ́ Kí ni ohun náà tí o sọ di Ọlọ́run láyè rẹ yàtọ̀ sí Ọlọ́run ọ̀gá ògo? Nínú ìwé àwọn ọba kìíní orí kẹrin ó dín ní ogún ẹsẹ̀ kẹtàlélógún sí ìkejìdínlọ́gbọ̀n. Bíbélì sọ fún wa pé ohun gbogbo tí bàbá Áhábù ṣe ni ó wà ní àkọsílẹ̀ fún ọmọ rẹ̀ àti gbogbo àwọn ènìyàn láti kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Ṣùgbọ́n Áhábù kùnà láti kẹ́kọ̀ọ́ láti inú àkọsílẹ̀ náà dípò èyí ó jẹ́ kí Jesibeli obìnrin tí ó fẹ́ kí ó fi àyíníke tì í láti ṣe búburú ní iwájú Ọlọ́run olùfẹ́ tẹ́tí sí ohun tí mò ń sọ dáadáa ní ìgbà tí ó bá wo ìgbé ayé àwọn òbí rẹ àti ti àwọn tí wọ́n ti wà ṣáájú rẹ tí o sì kíyèsí pé ó ní àwọn ohun kan tí wọ́n ń ṣe lòdì sí Ọlọ́run ó yẹ kí o kẹ́kọ̀ọ́ láti inú àṣìṣe wọn kí o sì yẹra fún àti ṣe irú àwọn àṣìṣe bákan náà ó wá ṣe ní láàánú gidigidi pé Áhábù ní àwọn àpẹẹrẹ tí ó tó láti kẹ́kọ̀ọ́ lára bàbá rẹ̀ àti ti àwọn ọba tí ó ti wà ṣáájú ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ bíbélì sọ pé kò jẹ́ nǹkan kan fún ahabu láti máa tẹ̀lé àwọn ìgbésẹ̀ ìṣe bàbá rẹ̀ èyí túmọ̀ sí pé àwọn ìwà ibi náà ó ti di bárakú fún ahabu ní ìgbà tí o bá wá bẹ̀rẹ̀ sí rí ara rẹ tí ò ń pe àwọn èdè bíi wípé ṣé èmi nìkan ni mò ń ṣe bẹ́ẹ̀ ni kí ni olùṣọ́ ń pariwo lé lórí pàápàá kí ni ó jẹ́ bàbàrà nínú ohun tí mò ń ṣe yìí gan-an olùfẹ́ ó túmọ̀ sí pé o àwọn ohun tí o ń ṣe wọ́n ti tí a sì ń bá ọ wí fún náà bí ohun tí kò jẹ́ bàbàrà léyìí tí ó sì ń ba ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ nínú jẹ́ ẹ jẹ́ ká kíyèsí pé ahabu kàn ahabu kì í ṣe wípé ó kàn tẹríba láti máa sin baálì nìkan ó tilẹ̀ tún kọ́ tẹ́ḿpìlì fún baálì léyìí tí kò ṣe fún Ọlọ́run alààyè. Áhábù ṣe ohun búburú púpọ̀ láti mú kí Ọlọ́run bínú tayọ èyíkéyìí nínú àwọn ọba tí ó ti jẹ ṣáájú rẹ̀. Ìṣe rẹ̀ yìí sì wá sún Ọlọ́run kan ògiri. Olùfẹ́, mo fẹ́ kí o mọ̀ wípé àwọn ọ̀rọ̀ tí o máa ń sọ wọ́n nì, ìhùwàsí rẹ, ìṣe rẹ gbogbo, ìwà ẹgbọ́ràn rẹ nì, ìṣe rẹ sí Ọlọ́run àti sí àwọn nǹkan ti Ọlọ́run. Ìwọ tí o ní ẹ̀mí tí kì í gba ìtọ́ni àti ìgbéraga gbogbo àwọn ìṣe wọ̀nyí ó lè sún ọlọ́run kan ògiri nígbà tí o kò bá máa bu ọlá fún ọlọ́run nígbà tí àwọn ìṣe rẹ bá sì wàá sún ọlọ́run kan ògiri tó sún ìránṣẹ́ ọlọ́run kan ògiri eléyìí náà ó ń sún ọlọ́run kan ògiri nìyí níbi tí ọlọ́run kò ti wá ní ní àní mọ́ bí kò ṣe pé kí ó wá nǹkan ṣe ní kíákíá sí ọ̀ràn náà Ní ìgbà tí o bá ń fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn ìwà ẹ̀dá tó ń bẹ nínú ayé rẹ tí o wọn bíi pé wọn kò jẹ́ nǹkan kan, olùfẹ́ nígbà náà kì í ṣe wípé òun hùwà bí Ahabu nìkan. Níṣe ni ò ń dẹ ara rẹ ní ẹ̀dẹ láti lè jẹ́ kí Ọlọ́run mú ìdájọ́ rẹ̀ wá sí orí ayé rẹ. Mo gbàdúrà pé Olúwa yóò fún wa ní ẹ̀mí tí a ó fi rí àìṣedéédéé wa ká sì ṣe àtúnṣe tí ó yẹ kí a ṣe kí ìbínú Ọlọ́run kí ó má bá wá sí orí wa ní orúkọ Jésù Kristi. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́, Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti máa jọ́sìn fún kìkì ẹ̀yin nìkan ṣoṣo ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ àti ọgbọ́n láti máa tẹ̀lé kìkì àwọn àpẹẹrẹ tí ó tọ́ ti àwọn tí wọ́n ti wà ṣáájú mi kí n sì máa gba ìbáwí yín ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, olúwa o ohunkóhun tàbí ẹnikẹ́ni nínú ayé mi tí yóò tì mí láti mú yín bínú ẹ jọ̀wọ́ ẹ mú irú ẹni bẹ́ẹ̀ kúrò nínú ayé mi nípa iná ní orúkọ jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí olùfẹ́ mo sọ ọ́ tẹ́lẹ̀ sí inú ayé rẹ wípé bí ó ṣe máa tẹ̀síwájú láti máa jọ́sìn fún ọlọ́run olódùmarè pẹ̀lú ohun gbogbo tí o ní tí o sì jẹ́ ọ̀nà rẹ gbogbo yóò sì máa wu ọlọ́run ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa, olùṣọ́-àgùntàn Ṣèyí Ògùnrúyìnká. Bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ láǹfààní tí o sì jẹ́ alábùkún fún nípa rẹ̀, tí o sì ń fẹ́ darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries, èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimoh Odutola Street off Eric Moore Road, Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsàkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ bàtí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ti ń darapọ̀ mọ́ inú ìsìn yìí, mo gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. everybody.